tó wá ètò àdínà yóò tọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn òṣìṣẹ́ Abdulfatah Ìsàwùmí tí wọ́n ń da títí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì ìkànnì alábàríkà Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá rú wọn lófin nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ Abdulfatah Ìsàwùmí sórí ago wọ̀nyí zero eight one 033 51549 lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو بفهم الله وضع أترى عليكم كيولون أتي غيرفوا النبي محمد صلى الله عليه وسلم وأنا أرى إلي النبي صحابة أرى وبنتيون طويلا النبي تفيد يجوب عند القيامة abẹ́lọ́run kó fi ìfẹ́ tí a tọrọ yìí kó fi kárí ọ̀rọ̀ tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ akíwa pẹ̀lú gbọ́dọ̀ wa rahmatullahi wa barakatuhu ní ìjẹ́jọ́ ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ àbí láti ọ̀sẹ̀ kẹta nísìn ọ̀rọ̀ nípa àlálílá òun ni mo ń bá bọ̀ wá sọ àlàyé rẹ̀ Islam náà ni à ń ṣe fúnra wa nǹkan tí ẹ̀sìn wa dá sí dáadáa dáadáa gidi gan ni tí ó pé bí àwọn èèyàn ṣe ń sọnù tí àwọn èèyàn ṣe ń kan àdánwò kódà àwọn èèyàn ń di ẹlẹ́bọ nítorí àlálélá pẹ̀lú èyí túmọ̀ sí pé tí ń jẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn Islam kò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ni ó fà bí tí mo fẹ́ lọ ní èní òun náà ni a àwọn oríṣiríṣi àláwo ni. Ah, àmọ́ ńlá tọ̀ ìgbà tí ah, Ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé Allahu akbar kò sí gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀rọ̀ ayé àbí ọ̀rọ̀ alkiyama tí Ànábì wa sallallahu alaihi wasallam tí kò dá sí ṣẹlẹ̀ yìí náà lè fi mà bí súnà Ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe rich ẹ̀rọ báwọn yẹn kí bó ṣe ṣe kókó tó lèyìn ó ṣe mọ̀ bí wọn bá ṣe mọ súnà nẹ́bì sí lèyìn ó ṣe rí bí islam yìí ṣe dùn sí lèyìn ó ṣe rí bí islam yìí ṣe rọrùn sí ẹ̀rọ bí ìjìnà sí súnà tó bá ṣe bí wọn bá ṣe jìnà sí súnà sí lèyìn ṣe máa rí pé ah kai lágbájá yìí ìyà ní ń jẹ yìí lágbájá yìí ẹ̀sìn ní ń ṣe yìí kì í ṣẹ̀sìn látara àìgbọ́ súnà nẹ́bì yìí tí ó lè mú tó fi ń pe gbà wá tí tí a ń ṣe tí a ń jẹ́ mùsùlùmí wallahi àfi ká ṣe súnà fà àfi ká fi súnà Nabi sallallahu alaihi wasallam ká fi kún ẹ̀sìn wa ní ṣíṣe ní ojú méjèèjì ẹ̀rí nípa àlálélá Nabi sallallahu alaihi wasallam òun gẹ́gẹ́ ni ó pín àlá ó sọ àwọn oríṣiríṣi àwọn àlá tí yẹn máa ń lá sọ wọ́n pe àlá kan ní òun náà ní jẹ́ arúfíà asọ́ọ̀dìkọ̀ ẹni pé aláòdodo aláàárẹ̀ aláàárẹ̀ tí a máa ń lá sọ anábì sallallahu alayhi wa sallam ó ní eh, khawf bin malik òun lọ gba hadith yẹn wọn látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní arúfíà sàlẹ́sàtún níṣẹ́rí aláyẹn ọ̀nà mẹ́ta náà ni aláàárẹ̀ yóò bọ́ sọ́kànnù mẹ́tẹ̀ẹ̀ta yìí mínìhà tahawilun min ash-shaytani liyahzuna ibna adam ó ní ìkànnì wá látọ̀dọ̀ pé ìdẹ́rùbà ni látọ̀dọ̀ èṣù ẹ̀rẹ̀ àwọn èṣù àwọn ni wọ́n dẹ́rùbà yàn so omi ìpínṣẹ́ ẹgbẹ́ sọ́ni jẹjọ wípé àwọn lágbára débi pé wọ́n lè wọ ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n lè wọ obi oorun ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n lè máa dá sílà káyọ̀mì nínú agbára tọ́lọ́wọ́n bá fún wa lè jànú nìyẹn so ọmọ wa ń sún mẹ́lòmí lójú oorun wọ́n sì kọ̀ǹtró àlá tí ọmọ alá tí ọmọ alá àlá tí ọmọ bá ní ẹ̀rù tí ọmọ dẹ́rù bá tí ọmọ hàn ní èèmà àmọ́ lála oríṣiríṣi alála pé wọ́n já wọn bọ́ láti rí òkè alála pé àwọn èèyàn wá fún un ní ọrùn lójú oorun alála kó lẹ́lẹ́mí alála pé òun wọ náà subhanallah lèmi alála pé wọ́n yí òun lẹ́nu iṣẹ́ lèmi alála ni pé wọ́n ike ìjẹ ọ̀nà ìjẹ òun dí lèmi alála pé wọ́n sì rọ́síkéètì òun ní skul èrè báwọn lè yáṣùnà ibnu adam torí pé kí ni kí nínú ọmọ ìyẹn ọba lè bàjẹ́ kí dààmú ọba ò lè bọ́ kí wàhálà bá lè náà ni gbogbo àwọn aláàrẹ tó ńlá yẹn súnmọ́tò sí súnmọ́tò sí súnmọ́tò sí ẹ̀sìn ọlọ́run ọba súnmọ́kọ wa gbọ́ nǹkan tí mo ń sọ fún ọ yìí so Ànábì sallallahu alaihi wasallam ti sọ kalẹ̀ kí alátọ́ mi nìyẹn máa ńlá nìyẹn ṣètọ́nù ni máa ń fà àwọn àlejànú ni máa ń fà kí ló mọ̀ wá ń fà tí ṣètọ́nù fi máa ń rí bí kó sínú àlá fún yàn tí ẹ fi máa ń lála burúkú bá yẹn èyí òun ní wàá padà wá síbẹ̀ àmọ́ nǹkan lélẹ̀ fún yín náà pé ọ̀nà tá là máa ń wá tí máa ń gbà wá lélẹ́yìí ẹlẹ́ẹ̀kejì Ànábì ni wàmí ni ha máa yóò hẹ́ máa yẹ̀ hó mọ̀ bìí rọ́jùlù في يقظته ومنها جزء من ستة وأربعين جزءا من النبوة فنبي صلى الله عليه وسلم أنين بنين ما يهم به الرجل في يقظته تشكت من يباتي جي آه انتو كوالا أو انتو شكو من يتي كل يا يا nígbà tó wà láyé ìmẹ́mẹ́ nítorí kí wọ́n gan ti àlá tó kó lé àyà rẹ̀ yẹn nípadà mú àdìsí mi wá tí wọ́n tún clear rẹ̀ dáadáa jùlọ yìí lọ so àdìsí yìí wọ́n ń bẹ nu mùsùlùmí mùsùlùmí àdìsí ni tí kọ́ mi ní tómi yẹn kó lé àyà ńgbà tó ń bẹ ní ojú fò ànábì ni wà mí ní àjọzẹ̀ ń ní sítẹ̀tẹ̀ wà àrùbà ẹ̀yìn náà jùzọ̀ ní mìíràn wa ànábì ni kan bẹ tó ṣe pé tó bá pín ìjẹ́ ànábì forty six ẹ̀ríṣẹ́ pé ìjẹ́ ànábì mo sọ́njú ní pé àwọn ànábì ọlọ́run tó bá lálàbá yìí aláwọn ẹ̀sìn ní òdodo ní lọ́bẹ̀lẹ̀ lálà kí nǹkan kan ṣẹlẹ̀ nǹkan yẹn òdodo ní kódà Aisha radiyallahu anha òun gan ṣàlàyé pé ìgbà tí ìjẹ́ ànábì tí ó kọ bẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi Aisha ní lọ sọ fún o torí tẹ̀lé ní ìkọ̀gbọ́ kìnìyàn yé wọ́n lè ah, fi kọ́kọ́ di ni èyí ànábì lọ sọ fún un torí nǹkan tó jù rẹ̀ ọba tó bá yẹn àmọ̀ pé ànábì lọ sọ fún un ó ní ànábì lọ sọ́lá ó ní sànàbí bá lálá kan wa idha asbaha ka falaqi as-sabah aláyẹn ọkẹ tánàbí bá lálá lójú oorun báyìí tó bá jí báyìí kí ni òun sì dàbí ẹni pé bóyá ilẹ̀ tó mọ́ gẹ́gẹ́ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà ló ara rẹ̀ ni àlá ìpín kan nínú ìjẹ́ ànábì ìyẹn inú kan pín ìtàn fi ń jẹ́ ànábì sí forty six kan wá fún yàn kan bẹ́ẹ̀ oníkan ọlála dáadáa tí àlá tó bá ti lá kó ṣe bí nǹkan tó ń ṣẹlẹ̀ so níbi ìnìsẹ̀ ẹtí tó mú àdéhùn mi àti wà clear rẹ̀ dáadáa oní ni àdéhùn àbúrò rẹ̀ rà ànábì ní arru'ya salasatun oya as-salihah ànábì ní àlá dáadáa bushra minallah òun ni ìdùnnú tọ́lọ́ máa ń fún ẹ̀dá èrè ọmọ yọkà lálà pé òun jọba yọ lálà pé òun rí òun dolówó yóò lálà pé òun wà nípò láńlá yóò lálà pé òun wọṣọ tuntun yóò lálà pé òun gbéyàwó lójú oorun yóò lálà pé òun wọ àlìjẹ́nà Allahu Akbar alánàní rúfìá sọ́ọ̀lìhà bushra minallah ìdùnnú nìyẹn máa ń jẹ́ àtọ̀dọ̀ ọlọ́run ní ti máa ń wá anábì ní ẹlẹ́kejì rúwìyà tàzínú mínà ṣèitán tó là látẹ̀yàn látọ̀ pé èṣù ni ó fi bànújẹ́ èwo ìbànújẹ́ ọ̀bọ náà ni mò ń sọ lẹ́ẹ̀kan pé látọ̀dọ̀ àlìjànú àlìjànú nìyẹn yóò ní í ṣe pẹ̀lú wọn ó di ọ̀nà méjì ẹlẹ́kẹta wọ̀rúwìyà bímọ yóò ṣàdìsọ̀lmárì nafsahu òun ni àlá tó ṣe pọ́ mi ènìyàn ńlá pẹ̀lú nǹkan tó ṣe pọ́ nǹkan ti ń sọ fún ẹ̀mí ara rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kó sẹ́mi kó tó sùn n tó kó sẹ́mi kó tó sùn sórí ẹ̀rẹ̀ tó wá pé wà tẹ́nìkan ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sọ̀rọ̀ dáadáa láàrin ara yín àmọ́ wọ́rí pẹ̀lú gọ́lọ̀ máa fún ẹ níṣẹ́ yẹn kí nìkan má wọ́rí mọ́ wá gbà ó sì lálà pé ó sì jí làárọ̀ ó lé wá lálà pé ẹni tí gbó ó ti fún mi lówó yẹn lójú oorun ó sì jí ó ti padà rí pé ẹnìyẹn ò fọ̀ àbí kò pé mo sì débẹ̀ ó ti fẹ́ fún mi kò sì fún mi lówó yẹn mọ́ wọ́n sì jí làárọ̀ wọ́n sì rówó yẹn gbà so n tó ti kó sẹ́ni náà ni èèyàn fi lálàá ọ̀nà mẹ́ta tí àlápín títí ànábì sallallahu alaihi wasallam ń pín àlá sí fún wa nìyẹn ẹ̀rí tí wọ́n fẹ́ pín nǹkan ẹ̀rí tí wọ́n fẹ́ pín nǹkan nínú ẹ̀sìn yìí tí wọ́n fẹ́ fi tìṣẹ́ sìn o àfi kó o kó ẹ̀rí rẹ̀ wá ẹ̀rí tó fẹ́ fi pín so kódà ṣe rí àlá tí à ń kà lẹ́kẹ́tẹ́ ipe ah, takàsọ́nà mẹ́ta yìí ipe ṣètọ́nù máa ń gbé kan wá lára ti ṣètọ́nù yẹn náà tó ń pè kan ní àtàláìbù tẹ̀tàláìbù ṣètọ́n kí èsù mọ báyà ṣeré lójú oorun mọ báyà ṣeré lójú oorun jábìrì ibn jẹjẹnẹ jábìrì lọgbà rẹ wá jábìrì ibn abdullah hadith ń bẹnu sunan ibn majah ó ní ana rajulan ọkùnrin kan anabi sallallahu alaihi wasallam ń ṣe kútubà lọ́wọ́ arákùnrin wa bá nẹ́bí sallallahu alaihi wasallam pé ra'aytu fima yara na'imu al-bariha ó ní mọ̀mọ́ lálá kan ní àná lójú oorun mi ka'anna unuqi duribat wọ́n gé mi ní ọrùn ọlọ́lá kan wọ́n gé òun lérí onígbà tí eré òun bọ́lẹ̀ fasaqatara sí eré òun wá lẹ̀ fa atba'tuhu òun tó wá ń lé eré òun lé e. òun lè rí òun ìgbà tó òun lè rí òun eré rẹ̀ ló ti gé o òun náà tó wá lè rí yẹn fa àkọ́sù owó lòun wá kiri òun mọ́lẹ̀ òun mú ìgbà tó òun mú súnmọ́ àẹ́dùtù owó mẹ́kánà òun tó wá dá orí yẹn padà sí orí òun padà ó ti lẹ̀ mọ́ àkọ́lẹ̀ rasulullah sallallahu alaihi wasallam anabi hmm. sallallahu alaihi wasallam sọ fún pé إذا لعب الشيطان بأحدكم في منامه فلا يحدثن به في الناس شيئا ànábì ni ẹni tí sìtánì bá ń fi ṣeré lójú oorun ìtumọ̀ rẹ̀ ni pé ànábì ń sọ fún pé sìtánì ní ń fi ọ́ ṣeré ọ̀hún sìtánì ń ṣe tàlá ìbùṣẹ̀ ìtọ́nà náà èṣù àlìjàná ń fi ọ́ ṣeré lójú oorun náà ànábì tẹ́ bá ti rí bẹ́ẹ̀ fàlàyọ̀ ẹ̀dẹ̀ sànàbí yìí tí ń dá ti ṣe àná ànábì ni ọgbọ́dọ̀ sọ fẹ́ni kankan o irú àlàyé so ẹ̀rí pé ànábì sallallahu alaihi control ẹni yẹn iṣẹ́ orí bó ṣe ńlá yẹn mọ́ sọ fẹ́ ní bọ́dì náà so ibi yóò ti rí ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ ká kọ́ níbi ọ̀rọ̀ yìí ṣẹ́ta bá ń sọ̀rọ̀ àlá àlálélá fọ̀rọ̀ìyà tàtàfẹ́wọ́tú àṣàwálàhà ìṣesí àlámọ́ yàtọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe rí yẹn so nígbà míì fẹ̀tẹ̀dẹ́kẹrù rọ ìrò ìyẹ́ù bìṣẹ́kìlín wádìíṣìn wọ́tọ̀ lálàgbà mi wàá rí aláyẹn tí ó kílẹ̀ bàjẹ́ bó ṣe láhun ọ̀rọ̀ ti gbogbo ẹ̀yán látòkè ó gbogbo ń tọ́ láyányán náà ló rántí rẹ̀ gbogbo bí aláyẹn ṣe wá ojú lójú oorun báyìí ó sì rántí gbogbo ẹ̀yányán wàkọ́dé yóò ń sàbá àdọ̀hà ìgbà míì nílé lálàá mo sì ní rántí mọ́ ọkàn rántí pé bóyá alápèjúwe ọbẹ̀ ọkùnrin ti kí mo rí owó he lójú ọrùn àwọn bó ṣe rí he ò ní rántí mọ́ pé ah wọ́n sì fún mi ní ẹgbà ní tó fa ẹgbà àwọn ò ní mọ̀mọ́ kí ló ṣe sọ pé ah wọ́n sì kì mí ní ọrùn ah lójú ọrùn bí káì mo wá rí àwọn kìnìún wọ́n wá lé mi lé mi onípara mọ́ bí tẹ́ para léra yẹn tí ò ní mọ bó ṣe bẹ̀rẹ̀ ọkùnrin ti díẹ̀ níbẹ̀ ni wọ́n nílò yẹn so ara àlá náà ni ولكن مجرد أضوء الرحية في النوم وتذكرك إياه لا أدل على صدقها sòkè وانا rántí gbogbo ohun لا yẹn lálálà yẹn àbí kí aláyẹn kó kó yí ọ yányán kí bála yẹn ṣe wá àbí ọlálà yẹn tán ó sì padà wá rí i pé ah, kódà hmm, kò sí ní tí ìrántí gbogbo àlá la kódà lórí mọ́ lálàá bíi pé yóò ọ̀tọ̀ tán yóò tó kọ́ntínú àlá ẹ̀ the same àlá yẹn ìyẹn wọn àní ah òdodo àlá nù nùn ní òun túmọ̀ sí pé òdodo làlá yẹn o láyà dóló àlá sódì kìhà kìí òun túmọ̀ sí pàlà ni ipe òdodo nírú àlá yẹn tuntun àti pé àlá rí bá ni yẹkúrò bó ṣọ̀rọ̀ like ìdùnnú ní ọkàn jẹ́ fún ọ bóyá àlá ọ̀wọ́n náà ọjọba ọjọba tó bá máa ń jọba ńlẹ̀ yín tọ̀ kó yá jẹ́ kí náà rí àdùn dáadáa wọ́n ti bá jọba ń lé ọ̀yà kíyèsí rẹ̀ pé ọkàn dùnú inú rẹ̀ kan dùnú náà jẹ́ lé yín náà inú rẹ̀ kan dùnú ọjọba lójú oorun so ìdùnnú lásán lọ jẹ́ fún ọ pé kọ́lọ́ kẹfẹ́ kí náà rẹ̀ ó dùn wọn ẹ̀mọ́ wa wo àwọn akọ̀dà àbí yẹn lálà aláàárẹ̀ ṣàn pé náà ìpín tí mo pẹ́ àlákìlẹ̀ kan wọn ní àráàárẹ̀ wọn ni kí wọn lálà pé lápẹjú pé mo sì wá wo àlùjánnà Allahu akbar àwọn ti wá bára àwọn láàrin àwọn àwùjọ tí wọ́n ń ṣe náà fíl àwọn àwùjọ tí wọ́n ń ké Qur'an àwọn wá bára àwọn níbẹ̀ àwọn àwùjọ tó ṣe pé wọ́n jókòó wọ́n ń zidik ní dikiri tó ṣe pé kì í ṣe zikiri ti bí díà o kì í ṣe zikiri tán lùlù kì í ṣe fi ọwọ́ gbáyà o kì í o ìyẹn kọ́ o ọba ẹ̀ tán ní zikiri zikiri Islam gbé wa tá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ ń gbé wa Qur'an tá nàbí gbé wa bí ká máa kà ẹ̀rí so ọwọ́ bára rẹ̀ bóyá lápèjúwe lásìkò yìí kéèyàn bára rẹ̀ pé èyí sì ń ti tàwáàfù ní maka mo náà sì wá lọ sí hajj mo sì wá lọ sí umra wọ́n ní kó wá clear sí ọ kọ́dà lóbi yóò rí gbogbo bó ṣe ń ṣe gẹ́lẹ́ ní orí lójú oorun tó yẹ ò túmọ̀ sí pé bó ṣe rí mẹ́rin yẹn pé ah, a jẹ́ pé dandan a jẹ́ pé dandan yìí lọ maka lọ́dọ̀ yìí hàn walakinna abushra lak ìdùnnú lọ́kàn jẹ́ fún ọ so àwọn afáwa ni wọ́n wá bíbọ̀ àìlẹ̀ wọ́n ní irú ẹni tí ó bá lárú àwọn aláyẹn kẹ́nìyàn yá dúnú máa ṣe rí kó máa ṣe kó dúnú máa ṣe rí kó máa ṣe dáadáa gbogbo àwọn ìbádà rẹ tó ń ṣe dáadáa yẹn mójútó ẹ̀rí torí òun òun Imam Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah àwọn ni wọ́n ṣàlàyé pé ó wọ́n kẹ tó rí rú'ìyà bushra àwọn àláàrí àrú'ìyà min Allah àlá kẹwàárí filfajir káfírlfásik kẹwàá balára kò kí kẹfẹ́rí so àwọn ah, ló wọn wọn sọ pé kò sí o wọn ló wọn wọn wọn tí ó gẹ́bẹ̀ náà ni àǹtẹ̀jìrú àǹtẹ̀jìrú àdàgàs min al-ahlam ó yẹ pé àwọn aláàbú so kó wọn ṣẹlẹ̀ fil muslim ta'i ilẹ̀ tẹ̀kíṣ mùsùlùmí tó yẹ kúlù bẹ̀rù ọlọ́run ọba ni tó yẹ pé ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ń tẹ̀lé lánàá nẹ́bí sọ̀lọ́ sọ́làm kó wá jẹ́ pé àwọn aláburúkú ní ọmọ wa lá kọ́là wọn máa ń kéré gan máa ń kéré máa ń kéré gan. so níbí náà ni a ti rí i pé ẹni tí ó bá ń láwọn aládáadáa yìí kẹ́niyẹn kó mọ̀ pé ah ọlọ́run ọba ó mọ̀ dùn ún nínú o ìgbọ̀nà táwọn afáwà fún náà níbi kẹ́niyẹn kó múra sí i iṣẹ́ rere tí bá ń ṣe dáadáa torí pé fa inna ru'ya al-muslim qad takunu ru'yan sadiqan biqadri istiqamatihi wa sidqihi fil hadith wọ́n ní ó ṣe é ṣe kó jẹ́ pé ẹni tí ó bá lálàá rí tó jẹ́ pé mùsùlùmí lẹ́nu yẹn tó a máa jẹ́ pé bẹ́ẹ̀ nìyẹn ṣe dúró sí lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ọba tó bá kan bẹ́ẹ̀ nìyẹn ṣe lódodo sí níbi ọ̀rọ̀ rẹ̀ tí máa ń sọ èrè ànábì àtìdọ́kọ̀ ohun hadisa anábì ní ṣẹlẹ̀ àwọn tó ṣe pé tó bá ti lálàá tó bá máa ń ṣòdodo púpọ̀ jù pé kí wọ́n lódodo tó wọ́n mọ́rọ́ pa wọ́n mọ́ mùnà sì kí ṣe ẹ̀rí tó pé gbọ́rọ̀ bá ṣe rí ẹni wọ́n ṣe sọ anábì ní àtìdọ́kọ̀ ohun rọ́ṣìyà òdodo àlá wọn sábà máa ń jẹ́ àlá òdodo náà hmm, àlá òdodo ẹ̀rí kí ni wọ́n rọra fún wa ní ìfura níbí ni pé ẹni tí ó bá ń ṣe dáadáa ní tó ń ṣe dáadáa tó ń ṣẹ̀sìn dáadáa àwọn ọ̀rọ̀ rẹ̀ náà àlá rẹ̀ tí ó máa lá àlá tí ó máa jẹ́ àlá àdánù ni àlá tí ó máa jẹ́ àlá rẹ̀ ni tó náà ni so alẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni kíyàn jẹ́ ẹni tó ń lálà abú hmm. ọlọ́mọ lálàpọ̀ owó ọ̀nà hmm, ọ̀tá lé ọ wọ́n mú ọ wọ́n gé ọ ní erí so ìyẹn ò túmọ̀ sí pé nǹkan ìyẹn kódà kó clear sí ọkọ rántí aláyẹ láti bẹ̀rẹ̀ dópin jẹ́ wá jájájájájájájájájá bàtẹ́ jájájájá wọ́n sọ owó bẹ́ẹ̀ fi jà ń bẹ́sẹ̀ ọkọ̀ra wá rí pé wọ́n lọ nẹ́ nìyẹn ẹgbẹ́ lọ ṣẹ́gun rẹ̀ so ìyẹn ò túmọ̀ sí pé òdodo nìyẹn ò kóra bó orí gbogbo àláyé ráyè kó kílẹ̀ sí ọ láti bẹ̀rẹ̀ dópin kóra o tún dìde ẹ̀rú bà ọ́ o tún tún oorun rẹ̀ sùn o tún kọ́ntínú rẹ̀ bẹ́ẹ̀ náà pé ha ogun ojú oorun ni níkan so n tí ànábì fẹ́ kó gbóyé níbi ọ̀rọ̀ yìí ní kí n máa sọ ẹnìkan kan dọ̀tá ẹlòmíín yóò pàdé àwọn tó pàdé lójú oorun yẹn ẹ kí mo sọ fún ọ lẹ́ẹ̀kan ìkẹtàlá òwò ṣaitan èṣù ní ń fi ọ́ ṣeré àkọ́kọ́ náà àbíkọ́ jẹ́ pé iṣẹ́ ọbú rẹ gangan ọlọ́run fi ń fi ìyà jẹ ọ́ lójú oorun ike gbọ́n jìyà kalẹ̀ látàyè yìí ò ní fọkànbalẹ̀ ṣé ẹni tó bá lárò aláburúkú báyìí nítawọn afáà sọ fún ni pé أن يحذر ويجتنب الأعمال القبيحة kó jìnà sí àwọn iṣẹ́ bú àwọn ẹ̀sìn bú àwọn oògùn bú ìwà bú ìmọ̀ ṣẹ́ lọ́run kẹ́nìyàn ó jìnà sí fẹ́ni tí ó bá ti di pé kò jìnà sí àwọn iṣẹ́ bú yìí yóò láwọn aláburúkú yẹn wò àṣetán yẹn àbùbì tẹ̀rí gbọ́dọ̀ tọ́lọ́ sọ pé ah ike ṣe mọ̀ pé àṣetán yìí òun ni wàlíṣ àwọn tó jẹ́ ẹni bú gbogbo ẹni tó bá ti jí èèyàn bú Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ó ní walladina kafaru awliya'uhumut taghut ẹ̀rí gbogbo ẹni tó bá ti jẹ́ oníṣẹ́ bú tó jẹ́ ẹlẹ́sìn bú tó jẹ́ oníwà bú tó ń jẹ́ kèfèrí tó ń jẹ́ pò kí ẹ̀dá ẹ̀rí àwọn tí ó máa jẹ́ alákọ̀yàsí rẹ̀ àwọn tí ó máa darí alámọ̀rí rẹ̀ ọ̀tọ̀ gúùtù ni o èṣù ní ọmọ darí alámọ̀rí rẹ̀ tó lẹ́yìn tẹ́sù ń dààmú rẹ̀ tẹ́sù súnmọ́ tẹ́mi rẹ̀ lé ò lè lálàárẹ̀ kankan o ò kéré ò kéré tí ọba wá rí àwọn àpọ̀ tẹ́ bá wá rí ẹni tí wọ́n náà wá wo iṣẹ́ rẹ̀ wá rí pé iṣẹ́ bú ló kún sọ́wọ́ rẹ̀ lóòótọ́ iṣẹ́ yahoo ló ń ṣe òun hmm, jẹ àwọn èèyàn òun àwọn èèyàn ní olè tó lẹ́lómi ọmọ ní iṣẹ́ yahoo lòun àbí ọmọ yahoo lọ́lọ́mọ yìí ń ṣe olè lọ́mọ rẹ̀ ń jà ní ń jẹ́ báwọn fa ò jẹ́ kí n sọ fún ọ gbogbo orúṣẹ́ bú yẹn náà ẹni tó bá ti tó bí ọmọ bíi ọmọ forty years ó yẹ kí n tí mò sọ yìí lè yé àwọn kan bẹ́ẹ̀ ń lọ ní olówó Saudi là ń pè wọ́n gbà kan báwọn náà ṣe ń jalè nu wọn lè ń jalè ní Saudi bíi bíi bíi bàbàrà làwọn èèyàn ń rí sí gbà wọn ṣe bá ti ń rí àwùjọ bàbàrà ní ìsìn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń rí àwọn olówó Saudi náà nígbà kan àti bọ̀tán wọn dàmọ́ lónìí yìí gbogbo ọtọ́ nǹkan ìyàwó náà tó wà já ọkọ̀ túbá ọ̀dọ̀ ọlọ́run ọba ní túbá tó mọ́ ò ní láti bọ̀tán lérí rẹ̀ o ò lè láti bọ̀tán tó tí mo ti lọ ni pé ẹni tí ń ṣe ìyàwó ò lè láàárín aláàbù hmm, náà lọ́mọ lákàkiri òun sì wọ́n kọ́ra ò lè mọ̀ rò pé ìdùnnú ni ẹ̀dákùnrin tí bá ń ja ẹ̀ lójú oorun sí aláàárín nu kò lórí yàn gbá orí àkáǹtì yàn wọ́ lójú oorun tó wá abẹ́ni tí ń ṣàṣẹ́wò ògbúrò oríṣiríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn ń ṣe tó jẹ́ sẹ́ẹ̀bù ó lè lálàárẹ̀ o tó bí nìlà àwọn tó bá di ní ọjọ́ mẹ́jọ bóyá jẹ́ kí n gbé kọlù níwọ̀nba tó lọ́nba ni kí kárí gbé so bí nìlà wà ní ọjọ́ mẹ́jọ wà tó máa kọ̀ǹpínú rẹ̀ ah, zero eight one zero eight five zero one three seven one. Naam. Salaamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun, ọ̀nà ọlọ́run máa bá wa. Àmì náà, ẹ̀ka wà Ese ọ, naam lórí ọ̀rọ̀ yìí. a sọ pé ní èèyàn ńlá alábáyé. ẹgbẹ́ kan ní amọ̀ kan tó hmm. jẹ́ pé ní dáadáa ni. Hmm. lórí yẹn ṣé èèyàn lè lọ bá kálálà yẹn ó lójú. Hmm. pé ká sọ pé ní a ó tù. náà tó yẹ kẹ́ ẹ lè rí i pé mo ti sọ̀rọ̀ kan pé gbogbo aláàárẹ̀ àlá oríṣi mẹ́ta náà ni àlá alákọ̀ọ́kọ́ òun àlá burúkú tó ànábì ni mọ́ sọ fún yàn gbogbo tó bá rú ọ lójú máa padà wá síbẹ̀ ìdájọ́ rẹ̀ mọ́ sọ fẹ́ni kankan àmọ́ tó bá jẹ pé àlá dáadáa bá ni ànábì ni mọ́ sọ fún yàn àfẹ́ni tó bá rí i pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀kan sọ fún un pé àmùsùn ah, wàhálà lábáyé pé wàhálà ìmùsùn lọ sí umra ní ọdún yìí ah mo sì ṣe hajj ní ọdún yìí ní àti àwọn alágbájá kan kaba wọn ah so ẹni tí ẹ bá rí pé nífẹ̀ẹ́ yẹn lè sọ fún àwọn tó wá jẹ́ pàlà tó bọ̀ lẹ́rù ni mo sọ fún ẹni bọ̀dì torí wọ́n padà ó bọ̀ ni kódà kọjá fa àmọ́ lọ bẹ̀ má padà débẹ̀ bí ìnìlá náà. Wàlékùn sàlámù rahmatullah. Hmm. Kò mọ̀ pé òun ti wọlé làbí sílẹ̀ ṣẹlẹ̀. عليكم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله تينا جزاكم الله خيرا ẹgẹ́ bí aláfẹ́ sọ ẹ̀rìn hmm. ẹgẹ́ bẹ́ẹ̀ náà lórí orí hmm. àlá tó bá ti já àlá rí hmm. ọlọ́ọ̀bà ọ̀dọ́lọ́ọ̀bà rẹ̀ ti wá ẹ̀ tó bá ti já àlá burúkú ọ̀dọ̀ ṣetán ló ti wá so àwọn àdẹ̀ ti mọ̀ yẹn kọ́lọ̀kọ́lọ̀ fi bí àwọn ọ̀pọ̀lọpọ̀ nìkan kò ní ìdẹ́rẹ́fẹ̀ ń pa lọ́gbọ́ àlá àbí àpolówó ara yẹn dídá nígbà tí àkọ́ ń promote èdè náà nìyẹn hmm. so ó dáa kí àgbọ̀ súnà yìí gẹ́gẹ́ bí hmm. ẹ̀sìn sọ insha Allah ọlọ́mọdé lọ́ba ní sẹ́lẹ̀ sọ̀rọ̀ ìjọkùnlá kẹrẹ barakallahu fikum ẹ ṣeun gan kẹrẹ àwọn tó ti rí adùn súnà nìyẹn kọ́lọ̀ kó fi àwọn náà síbẹ̀ lẹ́rìí kọ́lọ̀ kó jẹ́ káwọn tó ti wà mẹ́rin kọ́lọ̀ kọ́ mọ́ yọ ẹsẹ̀ wà fún mẹ́. naam aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àtàlùfẹ́ ah, ní sọ̀rọ̀ látàlágbàdo. naam ẹ káàbọ̀. àlejò ṣé èèyàn lè rí èèyàn lè yọ ìdájọ́ àbí bóyá kí èèyàn mú ẹ̀sìn láti ara àlá bóyá nìkan lálá ní nǹkan wá ní pé òun wọn mọ̀ lò dájú tó wọn rí ń bẹ́ẹ̀ àdọ̀ wípé naam a lè mú ìdájọ́ kankan láti ara àlá ní àsìkò yìí àti tó wá sí pé ńgbà tánàbí wà láyé tí wọn sọ fánàbí tánàbí sí ìgbà pé àlá ètò àlá tó dà lẹ́rìí pé mo sọ yẹn níjẹ ẹjọ́ nípa ẹni tó lálàá ọ̀rọ̀ ìrun pípé tó mo sọ yẹn níjẹ ẹjọ́ so disneyland nínú àwọn ọ̀rọ̀ tààtọ̀ sọ ní tí ẹ bá lálà nẹ́bí sallallahu alaihi wasallam báwo tiẹ̀ wá lò ó tòbí nìlà tó máa débẹ̀ náà ní ọjọ́ mẹ́jọ àbí ní àwọn ìgbà míì tó bá ń bọ̀ wá tó wallahu a'lam. ẹ̀rọ asókò ní rẹ́díò yìí. ọ̀rẹ́kùn sọ̀rọ̀ asókò ní rẹ́díò yìí. ọ̀kẹ́ náà náà lọ ṣeun gan yòókùn lọ kẹrà àmì lọ ṣeun gan àtẹ̀yìn náà. ok wọ́n jà lọ rẹ́díò náà yòókùn lọ kẹrà láìkálẹ̀ mi ti wọlé. Yàlékùnmọ̀ sàlámù wa rahmatullahi. Ah, Aláàjì àtàkì sọ̀rọ̀ nílẹ̀. Ok, èdè ìnẹ́dà. Àwọn sọ pé ní èèyàn lálàá kan. Hmm. Tó á jẹ́ pé ní lójú àlá àwọn wá ń sọ fún yàn pé ní kéèyàn lọ lè fi sàárà kan mhm. bóyá kéèyàn fowó fi sàárà fún yàn. ẹ̀dá kan ah, ah, ah, irú àlá yìí kéèyàn lè gbàgbọ́ láti fi hmm. sàárà tó ní kéèyàn sì yẹn hmm. àlá ní kábẹ́rẹ́. naam ẹ ṣeun gan ọ̀rọ̀ tí ó dá ní ìbéèrè tó ti dà ní ìbéèrè yìí ẹni tó bá lálàá pé òun wá rí lójú oorun pẹ́ẹ́lí kóun lọ lè fi sàárà lójú oorun kó má tẹ̀lé ọ̀rọ̀ yẹn kó má tẹ̀lé kó má tẹ̀lé because ẹ̀sìn ní sàárà ti ṣe so òun yìí dáàyàn ní sàárà ṣíṣe so sàárà máa ń wá láti inú ni ní tí pààyàn bá ká tó bá wúyàn náà lè wọn fi ṣe sàárà so kọ́ wá náà lè ṣe sàárà báyìí àkíyàn kí èsì ń kàyà naam aleykum salaam tó làbàkẹ́ àtù. wọ́n tó ń gbé ọkùnrin lọ́kàrà. àbá gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ ní ilé tí ìsinmi hmm ìyẹn lè jẹ́ kí àlá téèyàn bá ná ní hmm. kódà àwọn àfáàyàn náà ní ìrọ̀ fíyàn tó yẹ kí ní bí ìrẹ́ bá wù kí wọ́n hmm. takò láti láti fún ok ẹyin last call out. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ wọ́n ti mú àwọn èrì kan wá tó yẹ kí ní ó fẹ́ wá kọ̀ǹfíúsì. ìní aláyé ànábì ìgbàwó ìgbẹ̀jẹ̀. gbogbo ayé ànábì ẹ̀rí pé mi náà ti máa yé ànábì kan wá ní ìsìn so ní tí a ṣe rí ẹ̀rí tó lè mú wá tó Abubakar ẹnìkan wá gbà Umar ẹnìkan wá. Ah, ah, àní ẹ fi àwọn wòlíì wọn ẹ fi àwọn wòlíì wọn kalẹ̀ ẹ fi àwọn wòlíì wọn kalẹ̀ wòlíì wọn wọn kàn wá nítorí lè mú wa ni pé ṣe àwọn pé nìṣẹ́ mi náà dákọ pé ẹnìkan wá bá anabi gbà tó lálà anabi dẹ̀ sọ fún pé ah, ṣètọ́nù ní fi ọ́ ṣeré òun tọ̀ anabi ti fún wa ní píríncípù tá a máa lò nìyẹn ṣé tí wọ́n bá fẹ́ mẹ́rin wá kí wọ́n mẹ́rin pé Abubakar Siddiq Umar bin Khattab ẹ̀hẹ́ àbí ọ̀kan náà sábà wípé ẹnìkan alála ó sì wá tú àlá fún un anábì ní pé tó bá lála rẹ̀ sọfẹ́ni tó bá dá tó bá pọ́kàn rẹ̀ balẹ̀ sí ọ̀tán tí orí pọ́ fẹ́ràn rẹ̀ tó bá lála búbọ́ sọ fẹ́ni bọ́dì ṣírú àwọn yẹn làwọn sọ̀rọ̀ àbọ̀ wa ní káwọn bọ̀ káwọn wá tú àlá fún wa tó òbí nílà tó bá tún di ní ọjọ́ mẹ́jọ àmàbà lọ ọ̀pọ̀tà sàrómi ọlọ́dàgbére fún wa ah, zero eight one zero three three five one السلام عليكم ورحمة الله وبركاته